ọ̀kẹ́ àìmọye dúkìá ṣòfò ń bi ìjàmbá ìjì òjò ń Kwara lọ́sàn-án ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí tí òjò ń rọ̀ lọ́wọ́ ní ìjì ńlá kan ṣọṣẹ́ láwọn ìlú àtàwọn agbègbè kan ní tìbútòòró ìpínlẹ̀ Kwara tí dúkìá olówó iyebíye sì ṣòfò lára àwọn agbègbè tí ìjì náà ti ṣọṣẹ́ ní ìlú Ìlọrin ní Taiwo Ìta Àmọ́dù Unit Sawmill àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn pátákó ìpolongo ṣe ń wó lu ọkọ̀ bẹ́ẹ̀ ni ìjì náà tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ òrùlé àwọn ṣọ́ọ̀bù lọ ọ̀pọ̀ òpópónà ló dí pa tí kò sí lílọ bíbọ̀ fún ọkọ̀ onímọ́tò àtàwọn ọlọ́kadà tó fi mọ́ àwọn onímọ̀rúwa bákan náà ni ìjì yìí tún ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ òkè ẹ̀rọ ní gúúsù ìpínlẹ̀ kwara tí ọ̀pọ̀ dúkìá sì ṣègbè gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrasaq ti kẹ́dùn pẹ̀lú gbogbo olùgbé ìpínlẹ̀ náà tí wọ́n pàdánù dúkìá wọn ó ní ìṣẹ̀lẹ̀ náà bá ń lọ́kàn jẹ́ púpọ̀ nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn sí gómìnà ọ̀gbẹ́ni rauf àjàkáyé fi síta tó tẹ aláròye lọ́wọ́ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ ẹtì friday ọjọ́ kẹrìnlélógún oṣù yìí ló ti sọ pé gómìnà abdulrasaq kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn èèyàn tí ìjì ba dúkìá wọn jẹ nígboro ìlú ìlọrin òkè ẹ̀rọ ní gúúsù ìpínlẹ̀ náà àti àwọn ibòmíràn tí ìjì ṣe wọ́n lọ́sẹ̀ àjàkáyé ní ìròyìn náà ti tẹ ọ̀gá àwọn létí lórí bí òjò ṣe ba ọ̀pọ̀ dúkìá jẹ ó ní ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ kò ní káàrí ọkàn láti máa gbógun ti omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nínú àtẹ̀jáde ọ̀hún ni gómìnà ti rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara kí wọ́n jìnnà sí ìwà dídalẹ̀ sójú àgbàrá àti ìdọ̀tí sójú pópó tí omi ń gbà kọjá èyí tó ní ó léwu tó sì lè ṣe okùnfà omíyalé tí yóò fi dúkìá ṣòfò Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Ismail Adéyọ̀ Loucaço, ele tem